الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أيوة تي أدوك فم الله ترى إكياتي غير فم محمد صلى الله عليه وسلم باب الأمر بأداء الأمانة ojúpọnà kéèyàn ó dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó bá ń bẹ ní ọwọ́ ẹni ká dá padà fún ẹni tó ní ká má jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká má jẹ mọ́tẹ́ni. وعن خبيب بالضم الخاء المعجمة عن أبي خبيب عبد الله بن الزبير رضي الله عنهما قال لا تعدوا بابا خبيب عبد الله بن الزبير قال لما وقف الزبير يوم الجمل نباتي زبير تدرو yawmal jamal ọ̀kan nínú àwọn ogun na ń pè ní mọ́ọ́kì àtúlùjàmàlì orúkọ ojú ogun yẹn na ń pè ní jamal gẹ́gẹ́ bá a ṣe kà nínú àwọn nínú tarikh mọ́ọ́kì àtúlùjàmàlì níjọ́ náà Zubair ó dúró dàáni ó wá pè mí tí mo jẹ́ ọmọ rẹ̀ abdullah fakumtu ila jambi mo wá dúró ní ẹ̀gbẹ́ faqala ya bunay ó wá ní mo ń pè rẹ ọmọ mi innahu la yuqtalu al-yawma illa zalimun aw mazlum níbi tá a wà lénìí ìran èèyàn méjì náà ni yóò bá ogun lọ níbí ìmọ̀ ẹni tó ṣe pé alábòsí ni tẹ́lẹ̀ tó lẹ́tọ̀ọ́ kú àwọn mazlum abẹ́ni tó ṣe wípé orí ẹ̀tọ́ rẹ̀ ló wà tí wọ́n sì pa nípa ti àbòsí. Si zubairu ni wa inni ìrẹ́ ọmọ mi èmi làárọ̀ ni làúrọ̀ ni wọ́n ti tán bá ní ọ̀rọ̀ ni ìmáná fìlmẹ̀nẹ́ wọ́n ti lálà wípé n tó súnmọ́ ojú ogun yìí náà ló wọ́n bá lọ illa sa uqtalu ali yawma madhluma èyí tó súnmọ́ òun náà ni kó ṣe pé lójú ogun yìí lénìí òun náà jẹ́ ni tí wọ́n ó pa akbar oníṣùgbọ́n kì í o èyí tó tóbi jù nínú tó ga làdẹ́yìn ní òun náà ní gbèsè èyí tó ń bẹ lọ́rùn mi sòyìn túmọ̀ sí wípé kí èèyàn ó fi gbèsè sọ́rùn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kó máa fi ṣọ̀ṣọ́ àìdá tó tóbi ni. afáwa azubair ó ká mọ̀ wípé gbèsè ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni tó wà lọ́wọ́ èèyàn lọ́rùn èèyàn kéèyàn ó sì gbìyànjú láti dá a padà béèyàn bá sì tí ì lágbára kéèyàn ó máa bẹ̀ ọlọ́run pé kọ́lọ́run kó ṣe ní ọrùn fún yàn láti dá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó bá ń bẹ lọ́wọ́ èèyàn láti dá a padà. afanarọ dẹ̀yìnánà yóò kí mi máa lè ṣe ìlànà. wọ́n ń béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ Abdullah ó ní òwárí ní gbèsè tí ń bẹ lọ́rùn wà yìí tá a bá ní ká san nínú dúkìá tá a ní ǹjẹ́ ní tá a ní solisẹ́kù kàkà báyìí thumma qala lẹ́yìn wá gba náà Zubairu wá sọ fún ọmọ rẹ̀ pé ọmọ mi ní. dúkìá tá a ní pátá àìmà títàn lédè láàyè tá a wáyé bẹ́ẹ̀ mà lánà gbogbo ń tá a ní gbogbo ẹ̀ pátá lọ́ta gbogbo ẹ̀ wọ́kìdì lẹ́yìn ni kó o sì bá mi fi san gbogbo gbèsè lọ pátápátá wà á sọ bi thuluth èyí tó bá wá tún ṣẹ́kù ń bẹ́ẹ̀ tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà tó bá san gbèsè tán ìdá kan nínú ìdá mẹ́ta yìí tó bá ṣẹ́kùn fi ṣe wàsíyà fi tọrẹ fún àwọn àwọn àwọn alásùnmọ́ àtàwọn tí ò lẹ́tọ̀ọ́ sí dúkìá òun bọ̀ fún wọn. fàtólóṣòwò wàtólóṣò wàtólóṣèhí lèbàní bákan náà àwọn ó sì tún sọ àsọtẹ́lẹ̀ wípé sólúfò ọ̀kan nínú ìdá mẹ́ta yẹn náà kó bóun fún àwọn ọmọ tiẹ̀ yaani libani abdullahi bin zubair sólúfò sólúfè ó ní kó fún àwọn ọmọ ọmọ òun kó fún wọn nídàá kan nínú ìdá mẹ́ta yìí ẹ̀rí wípé anabi sallallahu alayhi wa sallam anabi ní la wasiyata li warith àìṣe wàsíyà àbí ta lè fi wé bí wíìlì àìṣe ilẹ̀ fún ta ni o fún ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ogún so a jẹ́ pé wàsíyà tí Zubair tó ṣe ilẹ̀ yìí fún àwọn ọmọ Abdullahi ọmọ ọmọ rẹ̀ aslan àwọn ọmọ yìí ò lẹ́tọ̀ọ́ sí kan jogún bàbá bàbá wọn nítorí pé bàbá tó bí wọn gangan ṣe kí ni ó sì wà láyé ẹgbẹ́ bá a ṣe ń kọ ní ilmul fara'id tó bá yẹ pé àwọn bàbá yìí tẹ́pọ́ èyí ọmọ lè jogún bàbá bàbẹ́ tí ò bá sí bàbẹ́ láyé ṣùgbọ́n tí bàbẹ́ tí bá ń bẹ láyé ọmọ ọmọ ò lè lọ máa jogun bàbá bàbá bó ti wọlé kọ mọ ṣùgbọ́n bàbá bàbá lè sọ wípé bóun ọba sí láyé mọ́ òun ṣe wàsíyà àwọn ọmọ ọmọ òun báyìí kán bóun fún wọn ní àwọn kan báyìí lókùrúgbà tí ò ti lè fọlọ́fin lọ níta fẹ́ ká kíyèsí níbi ọ̀rọ̀ yìí òun náà ni adául àmàna àmàna àwọn gbèsè tó ń bẹ lọ́rùn èèyàn àmàna ni Zubair òun wá ní gbogbo kan ta gbogbo tó ní pátá kí wọ́n kọ́kọ́ sàgbèsè yẹn èyí tó bá kù bó ṣe wulẹ̀ kó pọ̀ tó bó ṣe wulẹ̀ kó máa ká tún da sọ́nà mẹ́ta ìdá kan nú ẹ̀ kan fi ṣe wàsíyà ẹ́n kábi ṣe wàsíyà thuluthu nínú ẹ̀ kò wọ́n fún àwọn ọmọ ọmọ òun ìyẹn ṣe pé Abdullahi gẹ́gẹ́ lọ́mọ Zubair ó wá ní kí Abdullahi kó fún àwọn ọmọ tiẹ̀ tí ń jẹ́ ọmọ ọmọ fún Azubair pẹ̀lú yẹn yìí so yaani libani abdullahi bin zubair thuluthu thuluth qal abdullahi ó wá ń sọ fún bàbá rẹ̀ wípé fa in fadola min malina tí nǹkan kan bá tiẹ̀ ṣẹ́kù nínú dúkìá wa rẹ̀ bàbá wa dúkìá rẹ̀ tó fi lẹ̀ bá ìdẹ́yìn ní ṣẹ́yìn náà kọ́ọ̀lù zubair ọwọ́n sọ fún abdullahi onífà ìfàbọ́lá mi máa lè nà bá dàkọ̀dọ̀ ìdè ìníṣẹ́ ìhún bá ní ìkẹ́ so lẹ́yìn ìgbà tí ọba san gbèsè tán nǹkan èyí tó bá tún wá ṣẹ́kù ìdá kan nínú ẹ̀ mo fún àwọn ọmọ tiẹ̀ náà kó jẹ́ wàásù ìyá fún wọn ṣe mọ̀ wípé aslan abdullahi òun ó jogun bàbá rẹ̀ gẹ́gẹ́ bí warith ṣùgbọ́n àwọn ọmọ ọmọ wọn èyí ṣe warith láìsù warithi abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n wàsíyà ni àwọn fi jẹ́ qala Hisham afáwa Hisham ó ní wàkánà ba'du waladi abdullahi قد وازى بعض بني زبير خبيب وعباد ولو يومئذ تسعة بنين banina بنات، وكان بعد ولد عبد الله waladi abdullah àwọn ọmọ abdullah tí bàbá bàbá yẹn ní kún fún ní thuluthu yìí qad waza ba'd bani zubayr khubaybin wa abad àwọn ojúlówó ọmọ zubairu gangan lẹ́yìn abdullahi khubayb abad àwọn ọmọ zubairu náà ni wọn ṣùgbọ́n nínú àwọn ọmọ ti abdullahi wọn ní kan fún wọn ní kíni o kan fún wọn ní wàsíyà ó wá ń bẹ nínú àwọn ọmọ abdullahi yìí kọ́dí wáásá báàdọ̀bá ní zubair khubayb abad kódà wọ́n ti fẹ́ẹ̀ ju àwọn ojúlówó ọmọ gan lọ àwọn tán nìkan fún wàsíyà yìí torí pé níjọ́ tá a wí yìí wàlà òye ọmọ yìí dé wa tis'u banat ọmọ tí ń bẹ lẹ̀ ọmọkùnrin mẹ́sàn-án ọmọbìnrin mẹ́sàn-án àwọn fún so àwọn àmọ́ pé àwọn tó ọmọ gan kí ni ó kù fún ọmọ bàbá mi wá ń bẹ̀rẹ̀ sí ní kìmí nílọ ó ń sọ lásọtúnsọ àsọtẹ́lẹ̀ gbèdé nìyí pétọ̀ ju gbogbo ẹ̀ lọ gbèsè mi òun là kọ́kọ́ wàyàkúùl ó ní ya bunayi eré ọmọ mi in ajasta an shay'in minhu fasta'in alayhi bi mawlaya ó ní tó o bá wá ń san gbèsè yìí tó o tó o bá tán lẹ̀ tọ̀ fasta'in alayhi bi mawlaya wọ́n ràn lọ́wọ́ lọ́sọ́dọ̀ mawlaya ọ̀gá mi kọ́nà lọ́wọ́ lérí ẹ̀ kọ́ọ̀lù abdullahi wa ni fa wallah ó ní mo fi ọlọ́wọ́n bá búra ma àrọ́dà ma dàrá ètò ma àrọ́dà ó ní mi máa bàbá mi tó gbà lérò ma dàrá ètò ayé ma àlè ètò mi máa ń tó gbà lérò hatta kult títí tí mo fi wá tó pé ya abati man maulak tá a lọ̀gá rẹ tó ní alọ́ba tó bá di wípé àwọn ohun dúkìá tó filẹ̀ kò tó san gbèsè tó jẹ gan qala Allah ọlọ́ọ̀ni ẹ̀yà abẹ ọlọ́run kó bóyin láti rí tẹ́ẹ̀fì ṣe kí ni o tẹ́ẹ̀fì bá mi san àwọn gbèsè tó kù. ndị fẹ́ mú jáde ká tó kúrò òun náà ni wípé tí òkú bá jáde láyé property tí bàbá yín fi lọ́pọ̀lọpọ̀ ọmọ ọ̀kọ́ máa wọ́n ma nàgàwò bàbá àwọn fi mọ́tò mẹ́ta ó fi ilé méjìlá lẹ̀ ó fi nǹkan báyìí lẹ̀ ó fi nǹkan báyìí lẹ̀ ǹjẹ́ ni ẹ kọ́kọ́ ronú gbèsè tí bàbá yín torí pé n tó lè fún ní wàhálà níwájú ọlọ́run nínú sàárè ọ ní dúkìá dúkìá ẹlòmíì bá kú ah kò sì yẹ ni yóò kú ah olórí ibú ti gbówó lọ ìtọ́ yẹ fi sàdúrà fún ìpè ní ọ̀sẹ̀ pé bóòlù ló ń ṣe fẹ́ kílèmù owó ó sì ṣe é ṣe kó ṣe pé káwọn èèyàn tó pọ̀ yóò mọ̀ fún lépè ah so ìdí nìyí tó fi jẹ́ wípé nínú ẹ̀kọ́ Islam ẹni tó bá fayé sílẹ̀ ní tá àkọ́ máa béèrè ni pé ṣé kò jẹ àwọn èèyàn lówó àwọn tó jẹ lówó tí a bá rẹni tó lè fọwọ́ gbáyà pé òun ó san owó tó jẹ yẹn tí ò bá sí ẹ̀wò nínú dúkìá rẹ̀ tó fi sílẹ̀ ẹ lọ tà kó o kì bá san gbèsè tó jẹ eléyìí ni nǹkan tí Zubair tó sà ń tẹnu mọ́ Zubair tá à ń sọ yìí ó ní ọkọ Zubair Abdullahi bin Zubair bin Awam ó ní ọkọ Asma bint Abubakar ọkọ ọmọ Abubakar tí ń jẹ Asma ọkọ rẹ̀ ni òun ní sọ̀rọ̀ yìí torí pé ọmọ tí wọ́n bí ọmọ yẹn ní jẹ́ Abdullah ọmọ yẹn náà ni ọmọ tí wọ́n kọ́kọ́ bí nígbà táwọn mùsùlùmí wọ ìlú Madina ọmọ tá kọ́ bí nígbà táwọn Madina ní Abdullahi bonu Zubair ọwọ́ ń tẹ̀ mọ́ ọmọ yìí létí wípé àníṣẹ́ gbèsè òun gbèsè òun gbèsè òun bó ń bá jáde láyé bí gbèsè yìí ò bá sì tán lẹ̀ ẹ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọ̀gá òun ọmọ wa ní òun ò mọ tó gbà lérò títí tóun fi béèrè pé wọ bàbá yá abẹ́tì rẹ bàbá mi ọ̀wọ́n ta ni ọ̀gá rẹ tó ń sọ yìí qala Allah ní ọlọ́run ìyẹn túmọ̀ sí wípé nínú ẹ̀kọ́ tá a rí mú rí yìí bí gbèsè tó bá wọ èèyàn lọ́rùn púpọ̀ kéèyàn ọmọ bí èèyàn ó ṣe san kéèyàn ó kún fún àdúrà kéèyàn máa bẹ lọ ìkọlọ́n kò ṣe ní ọrùn fún yàn láti lè san gbèsè èèyàn ò gbọ́dọ̀ ní lẹ́mìí pé òun ò ní san gbèsè kódà kó má lówó lọ́wọ́ ẹlòmíì nítorí pé kò lówó lọ́wọ́ ẹni tó jẹ lówó ẹni yẹn wá béèrè owó ẹ̀ ọ̀wà ní kí ló ń béèrè ọ̀ mọ́ bí ta ṣe rí ni là ó gbúdọ̀ sọ́bẹ̀ ó bẹ́ẹ̀ ni ọ̀ mọ́ bí ta ṣe rí kọ́ gbólóhùn tó ń sọ yẹn ọ̀rọ̀ ẹni tí ò fẹ́ sàn nìyẹn ṣùgbọ́n ó bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún máa bẹ̀ lọ́nkọ́ láti tóbi rẹ̀ kó bọ̀ láti rí láti lè fi san gbèsè tó jẹ́ èèyàn kì í fi gbèsè onígbèsè sọ́rùn kò mọ̀ sí fàárí kọ́dẹ̀ ẹlòmíì yóò lọ rìnrìn kí ẹni tó lówó nǹkan kó má lè bèèrè má yóò ṣe sẹ́hìrì sí yóò sàdán sí tẹ́ni ẹ bá ti rí ọba ti lérí lérí pé lọ bá ńgbọ̀ bá dọ́dọ̀ rẹ̀ yóò kàn kí ló ń wá ti rí ọtí pé wọn ló gbọ́ yàgbé àná ara kíni ọmọ òbèrè kankan yóò bá parí tó bá tún délé yóò bá tún subhanallah àwọn èèyàn lọ máa ń ṣiṣẹ́ burúkú bẹ́ẹ̀ tẹ́ni yóò bá béèrè láyé lọ́rùn kọ́ sí onígbẹ̀tọ́ ẹ̀ so ìdí ni tó fi jẹ́ pé Zubair ó wá ń sọ wípé fọwọ́lọ́ọ̀ ó ní mo fi ọlọ́run búra máa wà kọ́ńtù fi qurbatin min daynihi ìyẹn ọmọ rẹ̀ abdullah ó ní mo fọlọ́run búra máa wà kọ́ńtù fi qurbatin min daynihi illa qultu mi ò ní bọ́ sí ìdààmú kan nípa gbèsè rẹ̀ yìí nígbàtí bàbá yẹn lọ tán láyé nípa gbèsè rẹ̀ sísan yẹn nígbà táwọn bẹ̀rẹ̀ lọ́rẹ́ san gbogbo àtọ́nbá ti kó sínú fi kúrúbà tí ń wàhálà kan látara gbèsè yìí illa qult àyàfi kí n máa sọ pé ya mawla zubair iqdi anhu dayna lótọ́ ìwọ ọlọ́run ọ̀gá zubair bá wa san gbèsè yìí o ó ní gbogbo wa ló máa ń gbé síwájú ọlọ́run bẹ́ẹ̀ fàyàkìdí fàyàkìdí yàwó ọlọ́run ó sì san gbèsè yẹn yóò sì jẹ́ kí sísan gbèsè yẹn kó bọ́ sọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ gbèsè tó bá gbèrò àdáhù àdáhù lọ́àlù wà man àrọ́dà ìtìláfàhù àtìláfàhù lọ ẹni tó bá jẹ gbèsè kó tó lẹ̀ kí gbèsè yóò pọ̀ tó tó bá ti lẹ́mìí kó san ọlọ́run yóò ṣe sísan rẹ̀ lọ́rùn orí san bó ti wùlẹ̀ kó pọ̀ tó ṣùgbọ́n ẹni tó bá ti lẹ́mìí pé bóun lówó gan-an òun ò ní san kankan kò sì ní ìrọ̀ lọ́rùn láti lè san gbèsè ọ̀hún so ìdí ni tí Abdullah ọmọ Zubair onígbàdúrà bá àwọn ti sọ kalẹ̀ wípé tó bá di pé gbèsè yẹn fẹ́ lágbára fún yín ẹ̀yin ọmọ tó ń bá lọ tán ẹ wá ràn wọ́n lọ́wọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ bẹ̀ lọ́hùn òun ló fà á tó ní gbogbo ìgbà tó bá ti fẹ́ le àwọn ó sì kí ni o àwọn sọ pé ya Mawla Zubair ìrẹ́ Ọlọ́run ọba Zubair yọkùdì àníwòde náà bá zubairu yìí bá san gbèsè ẹ̀ òfò yọkùdì ọlọ́wọ́ sì sì sáré yẹn ní nírọ̀rùn fáwọn. kọ́ọ̀l fàkútùlẹ̀ zubairu ó ní èyí tí zubairu tó ń rò yẹn lójú ogun yẹn padà ṣẹlẹ̀ wọ́n pa sójú ogun yẹn náà. wàlàm yàdà àdínárọ̀ wàlà dìrọ̀hámà ìlà àrùdín kò fi owó lẹ̀ owó dínà bẹ́ẹ̀ sì ni kò fi. owó dérè àmì ilẹ̀ ṣùgbọ́n àròdìn ó ní àwọn ilẹ̀ ilẹ̀ onílẹ̀ mini a alghaba ẹ́ ó ní ilà àròdìn àwọn ilẹ̀ ìtàgbà lérò pẹ̀lú ilẹ̀ náà ni nínú àwọn ilẹ̀ yẹ ilẹ̀ míì ń bẹ tó pé ilé náà wà ń bẹ tó ní bí kéèyàn wọn fẹ́ ṣùgbọ́n pé cash kò ní cash ṣùgbọ́n ní landed property tó ti yé mina nínú àwọn ilẹ̀ tó ní algaba èmi ń bẹ tó ṣe pé gaaba ni gaaba ń bí òun náà ni bíi bíi ọdún tí wọn ti kọ́lé kankan sí tó kàn wà gbansasa oníyẹn wàhídà aṣara tàdára bil madina ilé mọ́kànlá lóní nílùú Madina ilé mélòó mọ́kànlá wàdàrọ́ yìí níbi lè bá sọ̀rọ̀ ó nílé méjì ní Basra ní Iraq wàdàrọ́ níbi Kúfà ó ní ilé kan ní Kúfà Baghdad náà ni wàdàrọ́ níbi Misra ó tún nílé kan Misra kọ́ọ̀lù wà ìnàmà kánà dẹ́yìnlùhù alẹ́dì kánà àlẹ́yìí anna rajula kana ya'ti bil mal fayastawdi'uhu iya wà innama kana daynu ulẹ́dì kana àlè ìtawà wá rí ni wípé àwọn gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ní tó jẹ́ kí gbèsè yẹn ó pọ̀ ni pé anna rajula àwọn èèyàn dájúdájú àwọn èèyàn kan kana ya'ti bil mal wọ́n máa ń gbé owó wá bá fayastawdi'uhu iya wọ́n sì gbé owó yẹn ṣe wàdíyà kó bá wọn tọ́jú owó yẹn wọ́n gbèsè lọ́dọ̀ fayakulu zubair zubair yóò wá sọ pé láà wàlákin huwa sálàfún inni akhsha alayhi ad-day'a èyí tó ń wá máa ń sọ tán bá ti sọ wípé àwọn gbé owó yìí kalẹ̀ ní wàdíà ẹni tó bá wà ní mọ́sálásí láàárọ̀ ẹ̀ẹ́dìkì mọ̀ súnmọ́ sàlà lórí wàdíà tán bá ti wá gbówó yìí fún un tán bá ti ní wàdíà òun làwọn sọ owó yìí kí ni tó máa wàdíà òun náà nìkan gbówó fún yẹn pé owó yìí fifty thousand yìí mo gbé sí ọlọ́dọ̀ máa bá ń mójútó tó bá July màá wá gba owó mi wàdí atan má tọ̀ọ̀chẹ̀ o kódà iye nóòtì nọ́mbà ti ń bẹ ń bẹ mo ti kọ́ o má sẹ́yìn o wàdí tẹ́ni ẹ bá sì fẹ́ gbowó rẹ̀ padà nóòtì tó fún ọ yẹn gangan òun náà ni okùn tó fi wé o gbọ́dọ̀ yẹ kúrò ń bẹ wà bẹ ìyẹn ni wàdíyà so ti yé báyìí so ìgbà tí wọ́n wá gbé owó yìí wá fún tán bá ti wá ń gbé fún Zubair tán bá ti sọ fún Zubair wípé wàdí atan làwọn ṣe owó yìí o máa bá a mójútó ni má tọ́ ṣe o lójú ẹsẹ̀ ni ó sọ pé láà rárá o wàlákin ó wà sálàfù mo yá ni o mo lè lo o sẹ́rí gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ o sẹ́rí bó ti clarify rẹ̀ wàlákin ó wà sálàfù mo yá ni torí pé ìdí mo fi sọ eléyìí ni pé inni akhsha alayhi dọ́yà ẹ̀rù ń bà mí kó má lọ sọnù torí pé tó bá ti sọnù ìsọlẹ́nu ní òmùlọ́wọ́ bó tiẹ̀ lè gbà padà ọ̀rọ̀ ò tán so ẹ wo sẹ̀rẹ́ islam alimusulimuna alasọ̀tì tó lówó yẹn bá farama yóò kó owó lẹ̀ tí o bá yìí ti farama sí wàhálà sálàfù tó pé òun náà ní gbígbà téèyàn yá pé ṣe bí ending of july ló ló fẹ́ gbà kò sí problem èló ló fún mi fifty thousand tó pẹ̀lú òkú ọlọ́run fifty thousand rẹ̀ yóò pè ní ending of july bó ṣe kówó òun lé ọ lọ́bàá yìí lọ́kọ́ lọ́kọ́ tó ọmọ wàá lọ rà pò ráìsì kan wá ah owó àyẹ̀mí ah, sálàfù ni tọ́ba wa di ẹni náà July tọ́ ọba rí owó rẹ̀ gbà ẹ̀hẹ́ ló tó kan ọ̀nà kan nìyẹn ṣùgbọ́n tó bá sọ fún ọ wípé rárá o kì í ṣe sálàfù kì í ṣe kó tọ́ọ̀ṣì o sáàmù bá mi tọ́jú ẹ̀ mọ́ fọwọ́ kàn án tó bá yẹ pa déhùn yẹn lẹ́jọ́ ṣe o gbọ́dọ̀ fọwọ́ kàn án kódà tẹ́nìkan bá fẹ́ sẹ́wó o gbọ́dọ̀ sẹ́ nínú owó yẹn ìyẹn náà ń pè ní wàdìyà ṣùgbọ́n àwọn sọ̀hábà kọ́lọ̀ yọ́nú sí wọn tòfin tòfin náà fi ń lò sẹ̀mí ayé wọn torí pé fíkì òye wọn lójú ẹsẹ̀ ló ti sọ wípé fayakulu zubairu láà rárá o kì í ṣe wàdíyà o wàlákin huwa salafun inni akhsha alayhi àbẹ̀yà èmi ń bẹ̀rù àbẹ̀yà kó mọ́ sọ̀rọ̀ so yóò kàn lọ àwọn gbogbo ilé ń rà wọn tó ní tí fi ń de àwọn owó yẹn mọ́lẹ̀ nìyẹn tó lówó bá ti fẹ́ gbọ́ owó ẹ̀ yóò ta kí nìyẹn yóò dá owó yẹn padà. wà má wàlíya ìmọ̀rọ̀tún kọ́tùn torí pé èèyàn máa rò wípé ah bó ló ṣe wá ní ilé mọ́kànlá ní Madina tó ní kíní ká ah, ṣé ó jẹ gọ́fúnà rí ni àbó ti wà nípò ìjọba kankan wọ́n ní wà máa wàlíya ìmọ̀rọ̀tún kọ́tùn kódà wọn ò fi ṣe wáálì kankan rí lásìkò àwọn sàbẹ wọn fi se olórí ìletò kan ẹn wàláàjì báyà kò sì sí nínú àwọn tó ń gbowó orí pé àwọn onímọ̀ gbowó báyà bẹ́ẹ̀ náà ló náà ti rí kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ bákan náà wàlá kharajan kò sí nínú àwọn tó ń lọ máa ń gba ìsákọ́lẹ̀ kharaj ó ní àwọn ilẹ̀ tí wọ́n bá gbà tí wọ́n sì fi àwọn tí wọ́n mọ̀ ń pa lẹ̀ tán fi ń dáko tí wọ́n ẹ máa fi lẹ̀ yín dáko ṣùgbọ́n ìsàkọ́lẹ̀ àmọ́ gba sàkọ́lẹ̀ lórí ẹ̀ náà kò lè kharaj kò sí nínú àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. wala shay'an illa an yakuna fi gazwin ma rasulullahi sallallahu alaihi ń tà kàn lè sọ pé ó fi dá sí ọ̀rọ̀ ìjọba òun náà ní pé bóyá máa participate níbi ogun ma rasul aw ma abubakar wa umar wa Call abdullah abdullah yìí explain ibi tó ti rí àwọn nǹkan yẹn ni lẹ́fì rí pé ní tí wọ́n ń pè ní accountability tí àwọn efcc ń ṣe ìpìlẹ̀ rẹ̀ nínú islam ni sẹ́yìn pé kò sẹ́ni tó sọ pé abdullah ẹ̀kọ́ sọ yẹn ó tètè ya explain ẹ̀ gbé ká má lọ rò pé àbí ibìkan ni bàbá òun ti rí owó ọ̀sán bó ṣe jẹ́ àwọn owó tí wọ́n ń kó sí lọ́wọ́ tó dẹ̀ ti sọ fáwọn tó lówó pé èmi ò lè kówó sínú ilé ó bẹ́ta kí n kì í ṣe business torí pé owó tó bá ti wà nú ilé dìmọ́ owó bá ti wà ńlẹ̀ náà ló máa ń lose value sá lápèjúwe o ní fifty thousand naira lọ́wọ́ ní nǹkan bí oṣù mẹ́jọ sẹ́yìn sọ ọmọ pé bag of cement kan nígbà náà bí one thousand kìnìún báyàkátà one thousand five àbí nǹkan four ṣùgbọ́n nísìnyí two thousand four hundred ṣùgbọ́n tó mọ̀ pé fifty thousand yẹn bí oṣù mẹ́jọ tó o bá fi ṣe kan tó o bá fi ra sìmẹ́ǹtì lóṣù mẹ́jọ iye sìmẹ́ǹtì tó o rà lóṣù mẹ́jọ tẹ́pẹ́ ìsìn ló fẹ́ rà kò lè ṣe kí ni o kò lè rà tó bẹ́ẹ̀ mọ́ so owó máa ń lù sí value ló jẹ́ wípé àwọn tó mọ pàtàkì òwò ṣíṣe wọ́n yìí kàn kówó pamọ́ èyí tí máa ń jẹ́ kó wó gbèrú sí ni kéèyàn máa lò pàápàá jùlọ nínú ti Islam ni o yàtọ̀ sí àwọn tá fowó sínú fixed deposit èyí ò sì bá lànà Islam ṣùgbọ́n nípa tòwò béèyàn bá ti ń lo owó fún òwò yóò máa lékún èrè ó máa gùn so idan qal Abdullah Abdullah wa ni fa hasabtu ma kana alayhi min ad-dayn onígbà tó wá fa lẹ́yìn táwọn wá sírò gbèsè tí ń bẹ lọ́rùn bàbá wọn fọwọ́jàtúhù alifáì alifin wàmí àtẹ alifin ilẹ̀ ti kún ó ní gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ alifáì alifin two million torí pé alifáì ní alifin ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún one million yẹ lọ́nà méjì two million so kò tí ì sí mílíọ̀nù ni wọn bá sọ mílíọ̀nù wà mí àtẹ́yìn alifin àti ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì two point two million gbèsè tó wà lọ́nà yìí falakiya hakimu bunu hizam abdullah ab, falakiya hakimu bunu hizam abdullah bunu zubair ẹnìkan bẹ tó ń pè ní hakim bunu hizam ó wá pàdé abdullah bunu zubair níjọka faqala yabna akhi ó wá ń sọ fún pé mò ń pè wọ ọmọ ọmọ àyà mi kam ala akhi minadain bàbá rẹ tọ́jọ́ rẹ wa agbógbó ti fa ayé lẹ̀ èló ń gbèsè tó jẹ náà fakatamtuhu abdullahi ni mi lè sọ bí gbèsè yẹn pọ̀ ó ní mo wá fi pamọ́ wa qult mo wá ní mi àti alf hundred thousand ṣe ẹ̀sìn mẹ́kẹ́ two point two sí ni olóhùn kan àṣọ níwọ̀n báyìí qala hakim hakim wa ní wallahi ma ara amwalakum tásàrù ha nìyí ọlọ́run wá rò wípé two hundred thousand yẹn gan gbogbo tí bàbá yín fi ilẹ̀ só lè tó two hundred thousand báyìí èmi ò rò pé ó lè tó fàkọ́lá abdullahi àrùáìtaka incarnate alifẹ́ alifin wà mí àtẹ̀yìn alif nígbà tó ní two hundred thousand ò lè tó tó bá jẹ́ wípé two point two million nǹkan kọ́ọ̀lù ma arakum tutirkuna hada ó lè mi rò pé ẹ ẹ lè tẹ́rí sílẹ̀ láyé ma arakum tutirkuna hada ó ní mi rò pé gbogbo ẹ̀yin ọmọ tó bí ẹ lè lágbára àti san ilé ó níwẹ̀ fàáyínà ajástum àṣẹ ìmínú fasta'inu bi tọ́ba wá di wípé ẹ fẹ́ san ẹ lè lágbára rẹ̀ ẹ kàn sí mi ẹ wá rí mi tèmi náà bẹ lágbára èmi kópa bẹ ẹ wo ìjọmọ ya. so gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń ka yìí ló ń kún fún ẹ̀kọ́ kọ̀ọ̀kan bẹ ọ̀rẹ́ rẹ alájọṣe alásùnmọ́ rẹ ìgbà tó fa ayé lẹ̀ tó jẹ gbèsè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ gbèsè dúkìá wọ́n tún yọ tán gbèsè tún sẹ́kù bóò láti ṣe bẹ́ẹ̀ ọ̀wá ni èlò ló kù ó san nínú àwọn àbí kò tiẹ̀ lónú wípé ah, ẹ dákun ta ló jẹ ẹni tó kù yìí lówó ta ni ẹni yìí jẹ lówó ẹnìkan bá jáde pé à ẹjọ́ ọjọ́ ní fifty thousand fifty thousand kí ló ní gan ó ní kẹ̀kẹ́ kan àti bàtà méjì ẹsẹ̀ bàtà méjì àtàsọ̀ ọ̀gbọ́ra ah! ẹni ẹni pé ẹ sáwà abáwọn òun ọ̀sán fifty thousand yẹn nínú àwọn ẹsẹ̀ olóore tó tóbi fún ẹ̀dọ́ bá lè ṣe bẹ́ẹ̀ torí pé ó ti gbé wàhálà kúrò lọ́rùn ẹni tó kú yẹn qal wa kana Zubair qad ishtara al-ghaba bi sab'ina wa mi'ata alf Zubair ń tiẹ̀ tá à sọ̀rọ̀ rẹ̀ yìí ìgbà tó fẹ́ ra nígbà tó wà láyé ilẹ̀ tí wọn ò tí kọ́ nǹkan sí tó rà yẹn tó níhun iye tó rà á sab'in wa mi'ata alf ó rà ní one hundred and seventy thousand naira lápèjúwe one hundred and seven kọ́dọ̀ two point two million là ń sọ ilẹ̀ yẹn tó jẹ́ ilẹ̀ tí ò sí kankan bẹ́ẹ̀ ó rà ní èlò one hundred and seventy thousand naira ẹja lo náírà kò lè máa yẹ. fàbáà abdullahi ìgbà tí ọmọ rẹ̀ abdullahi tó fẹ́ ta ilẹ̀ yẹn padà ó wá tà ní bí alfi alfin wasitomiati alf ilẹ̀ yẹn ó tà ní one million and six hundred thousand one million one point six million subhanallah ìdí nìyẹn tó fi jẹ́ wípé láti jọ́tàláyé ti dáyé ni òwò ilẹ̀ ti pé ilẹ̀ máa ń appreciate ni kì í depreciate bọ́ ọ bá ra ọkọ̀ kan ní seven million tó o bá ti gbé e délé tó bá dúdọ́ kejì tó o fẹ́ tà á n ò lè ra seven million lọ́wọ́ rẹ̀ wọ́n nítorí ọ̀sán fún wa ní pé à ah, ṣèbí fi alẹ́ yìí sí náà ni àbí wò ni àwọn ẹjọ́ méjì mo ti lọ ẹ fi alẹ́ yìí náà ni five ńkọ́ ṣùgbọ́n ilẹ̀ bọ́ bá ti rà lónìí bọ́ fẹ́ tà lóṣù tí ń bọ̀ ó ti dòwó so ǹjẹ́ ní kéèyàn ó wá ra ilẹ̀ kan ní fifty thousand kó wá pẹ́ kíbi ibẹ̀ yẹn ó ti wá dibi tó fẹjú tó ti bọ́ sí gbangba kí wọ́n wá ná lọ́wọ́ rẹ̀ kọ̀ wá ní ọ́ta ìplọ́tì ní two million kẹ́nìkan ní àà ah, ah, ẹbẹ̀rù ọlọ́run ìbá máa yẹ tẹ́ ẹ̀rá ìbí thousand ní lẹ́ẹ̀rà sọ pé nǹkan lọ́kọ̀lù ẹbẹ̀rù ọlọ́run obìnrin lè rí ọlọ́run ò ní bí ọ lè rí torí wípé ó fi de owó mọ́lẹ̀ ní ìgbà tí ilẹ̀ yẹn wọ̀ ti fifty thousand bó o pè ní two million kò sẹ́ni tí ó rà lọ́wọ́ ẹ̀ tó ti àwọn nǹkan tó sì máa ń hard mọ́ value lẹ̀ ó ti lè ṣẹlẹ̀ síbẹ̀ títí ti lè kọjá ń bẹ̀ ó ti bọ́ sí gbangba ó ti kúrò nínú gbó ọwá lọ́wọ́ ta ní two million ẹni tó bá ní ìdí ẹ̀ yóò ṣe gbélé o yóò rà so ìdí nìyẹn tó yẹ pé a rí àpẹẹrẹ ewé lásìkò àwọn sàhábà now ìbéèrè táwọn abéèrè ń sìn ni wípé nínú iye tí wọ́n ta yẹn àwọn tó kówó ń sí lọ́wọ́ ṣé kò yẹ kó fún wọn ní ìpín tiwọn náà ń bẹ́ẹ̀ kò lè fún wọn torí pé wọn ò jọjọ ládéhùn pé partnership tó ti yé òun sọ pé mo yá owó yìí lọ́wọ́ yín nígbà ẹ bá sì fẹ́ gbowó yín iye tí mo yá náà ni màá ṣe kíni o ni màá dá padà ẹ wo masala fiqi tó ti wá báyìí tó mọ́jọ dàrú mọ́ ọ lọ́wọ́ hadith yìí báàbù tá à ń tírìtì gan àwọn masáìlì tó ti jáde ń bẹ̀ ó ti ju báàbù àdá ilẹ̀ àmàna lọ èyí tó jọmọ́ báàbù tá à ń tírìtì ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ pé ó tiẹ̀ fíìlì wípé gbèsè tó wà lọ́rùn o kan san ìyẹn ló ní í ṣe pẹ̀lú báàbù tá à ń tírìtì abẹ́ẹ̀kọ́ àdáwọlé àmánà àmánà ni gbèsè yẹn ṣùgbọ́n oríṣiríṣi àwọn ọmọ sáìlì mi ló ti ń jáde lábẹ́rẹ̀ ń sìn pé tá bá fẹ́ fún yẹn ní nǹkan wàdí àtà ìyẹn lè ní sálàf tó bá àgírí tó ó lé ná ó lè fi ṣe bísínẹ́sì tó bá lè ti ní ìdí owó ṣùgbọ́n tó bá ní ìdí owó ẹ̀ níjọ́ tó sọ pé ò ní ìdí owó òun yẹn kò gbọdọ̀ mọ́rùn yẹn gbà tí ó ti wà báyìí nínú mọ́sálà tá a sì tún rí mú bẹ́ẹ̀ òun náà ni wípé ó lè ralẹ̀ ní fifty thousand naira tọ́lọ̀ ń bá ní kílẹ̀ yẹn padà wá appreciate dáadáa tó lè padà tá n tún mílẹ̀ kò sí nínú èrè àjẹpá jude àtijọ́ tọ́lọ̀ ti dáyé ilẹ̀ tí máa appreciate tó ti wà báyìí. gbà tí ọmọ rẹ̀ ó talẹ̀ yìí òun talẹ̀ lọ́wọ́ one point six فباعها عبد الله بألف ألف وستمائة ألف ثم قام فقال من كان له على الزبير شيء فليوافنا بالغابة فأتاه عبد الله بن جعفر وكان له على الزبير أربعمائة ألف ọmọ rẹ̀ yìí wá sọ wípé mọ́ńkánà làwọ́ àlà Zubairi ṣe ń gbogbo ẹnikẹ́ni tí bàbá wa Zubairi tó bá jẹ lówó falyuwafina bilghaba kọ́yà wa gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wa pẹ̀lú ntaari láti fi ilẹ̀ tààtà yọ fàtàwọn Abdullahi ibn Ja'far nínú àwọn tí wọ́n jẹ lówó Abdullahi ibn Ja'far wa kana lahu arba omiya alif zubairu jẹ òun ní four hundred thousand òun náà jẹ òun faqala li abdullahi ó wá sọ fún abdullahi ó ní in shi'tum taraktuha lakum ẹni ìwá ní ẹ̀yìn tí bàbá yín tẹ̀sẹ̀ kú mo lè yọ̀ǹda owó yẹn gan kí n má gbà máa ẹ́n ó ní mo lè yọ̀ǹda ẹ̀ faqala ó ní in shi'tum tẹ́ ẹ bá fẹ́ taraktuha lakum mo lè yọ̀ǹda ẹ̀ fún qala abdullahi la abdullahi ní rárá owó wà tá a lè fi sàn qala ó ní fa in shi'tum ja'altumuha fima tu'akhiruna in akhartum ó tẹ́ bá sì fẹ́ ẹlẹ́mẹ́tì ìsan nísìn ẹ sì lè lọ lára ẹ̀sìn máa san tàwọn títí wọ́n jẹ́ kanjúkanjú náà ẹ̀wọ̀n kan ẹ̀tún wà ánú faqala abdullah la abdullah àníṣẹ́ owó ń bẹ asan àìsówó ni owó èlò ni owó ẹwù èlò ni owó yẹn nínú owó tán rí so qala onífàkùtọ̀ òòlè kìtà ọ̀dà ẹ̀fúnmi ní ìpín qala abdullah laka min ahuna ila ahuna abdullahi ó wá ṣe gbèdéke ilẹ̀hún iye tó wọ́ọ̀tì iye tẹ́niyẹn kí náà pé iye tẹ́niyẹn iye owó ẹniyẹn four hundred thousand yẹn àbí iye tó wọ́ọ̀tì nínú ilẹ̀ yẹn ó wá yọ value ẹ̀ òun lélẹ̀ وباع عبد الله منها فقضى عنه دينه bó ṣe yọ iye yẹn kúrò bẹ́ẹ̀ ọkà lọ ta ni bó ṣe ta ọkà kò wọ ẹ̀fẹ̀ nìyẹn so ó wo iye tí iye tí four hundred thousand yẹn jẹ́ nínú lẹ́hùn ọwọ́ àta ó sì lọ kó owó rẹ̀ fún ẹni yìí wà áwùfáwù wà bá kìyàmínà arba'atu ashumi wà nísù gbàtọ́ ta lẹ́yìn. èyí tó tún kù lára ilẹ̀ yẹn bí ká sọ wípé four hectares four and a half hectares lóko nínú lẹ́wọ̀n fàkọ́dìmọ̀ ala wa indahu amúrò Uthman ó wá lọ sọ́dọ̀ Muawiya ó sì ń bẹ lọ́dọ̀ Muawiya ń jọ tawí amúrò bùnà Uthman والمنذر بن wa وابن zama فقال له معاوية kam màáríyà wa ń bèèrè Abdullahi ẹ̀gbẹ́tọ̀ agbọ́kọ̀ bàbá yín fi ilẹ̀ ẹlẹ̀ èló ni ẹ kọ̀ wá mọ̀ yẹn tábàlẹ̀ yẹn kọ̀ wá mọ̀ nǹkan kéèyàn ó monetize àbí kéèyàn ó estimate iye tó jẹ́ tó ti yẹ monetary value bí èló ni ilẹ̀ yẹn kọl kullu sáhámi mi àti alifin pé sáàmù kan. hundred thousand òní kọ́ọ̀lù kàmbákìyà mi nà á mélòó ló kún bẹ́ẹ̀ kọ́ọ̀lù arbaatu ashumin wà nísù ku ashumu mẹ́rin àti làjì fàkọ́lá al-Mundhir ibn Zubair qad akhaztu min asahaman bimi àti alf Mundhir ibn Zubair wà náà ah, ó sì yẹ kẹ́ ẹ rí yìí ta kẹ́ ẹ lè rí gbèsè san òun sì ra ọ̀kan bẹ́ẹ̀ ní hundred thousand bákan náà kọ́lá amúrò bùnú uthman òun náà ní kọ̀dà àkásùtù mi ní àsáàmà bìmí àtàlù wàkọ́lá ibùnú súnmọ́ kọ̀dà àkásùtù sáàmà bìmí àtàlù wàkọ́lá muawiya kan bákì amínà muawiya ní mélòó ló tún kù kọ́lá sáàmù wà ní sùsám kọ́lá kọ̀dà àkásùtù ó bí khamsu mi'a wà mí àtàlù muawiya rà gbé dúkù kọ́lá wà bá abdullah bùnú jáfar nasiba ó min muawiya bí sítù mi'a àtàlù abdullahi ibn jafar òun náà ó tún wá ta ìpín tiẹ̀ min muawiya bi situmiat alf ó tún ta ní six hundred thousand wọ́n ń ṣòwògbé olè rà ó tún ta lówó tó tó tún pọ̀ wàlámà farada ibn zubair min qada idaynihi ìgbà tí ibn zubair tó gbogbo gbèsè bàbá rẹ̀ yìí tán qala banu zubair àwọn ọmọ Zubair wọn wá ní ẹ iksim bainana mirathana gbẹtọ ó ti san gbèsè bàbá wa báyìí ogún tó kù ńlẹ̀ ẹ já pin so masala yìí jẹ ká mọ̀ wípé kọdọ udain mọkọdàmún kọbùlà kìsímọtì tẹríkà sọ so àǹtọ ngbà tí sẹ gbèsè tán. So, ẹ̀wọ̀n ajá pínkún kọ́ọ̀lù abdullahi ni ẹ̀yin àbúrò wallahi mo búra la mi ò ní pín ogún yìí fún o ata unadiya bil arba asinin mausim ọdọọdún lásìkò hajj fọdún mẹrin tí n bá ti ń dé maka ní mìíràn tí gbogbo èèyàn pọ̀ lásìkò àràfà wọn ni màá ma pariwo tá à ń jẹ́ ta lọ́jọ́ bàbá lówó àbí ta ni bàbá wa jẹ lówó ló bá pariwo lọ́dún yìí tí mi gbọ́ tó bá tún dọ̀dún kejì màá tún pariwo yẹ tó bá tún dọ̀dún kẹta màá tún pariwo gbẹ́tọ̀ ẹni tó bá jí bàbá wa bá jẹ lówó kó jáde o màá ṣe bẹ́ẹ̀ fọdún mẹ́rin tí n bá wa rẹ́ nìkan tó jáde pé bàbá wa jẹ òun lówó látòpin ògùn kí ló ń tẹ̀lé yẹn àsọtẹ́lẹ̀ tí bàbá rẹ̀ sọ pé kó san gbogbo gbèsè tó ń bàjẹ́ so látara kọ̀dọ̀ àdáwò àmàna so bàbá ó pé àdéhùn àmàna ọmọ tán gbélé lọ́wọ́ náà ó náà pé òun ò tí ì ní pín o alẹ́ à man kana lahu ala zubairu dainun faliyatina falinakudi. n tí màá sọ náà ni pé tọ ẹ̀yin ara tẹ wá sí ájì yìí tábàárẹ̀ ni tí bàbá wa jẹ lówó kó sọ ká owó yẹn fún ọ fàjáàlà kúlà sanatin yunadi fil mawsim ọdọọdún lásìkò hajj ni ó wà bí àwọn èèyàn pọ̀ ni ó máa pariwo káàkiri bẹ́ẹ̀ falama madu arba usinin gbàtí ọdún mẹ́rin wá pé gbáko kọsàmà bainahum wà dáfà àtholus ó sì wáá ṣe kí ni o ó wá pín ogún yẹn láàrin àwọn tó kù one over three. Eh? one over three yẹn tó ti ṣe wàsíyà pé ká pín fún àwọn ọmọ ọmọ dàfà ó sì pín yẹn síta wàkánà lè Zubair arba oniswa Zubair nígbà yẹn nígbà tó fààyè lẹ ọmọ obìnrin mẹ́rin òun ló bí fa asọ́ba kúlù mùráàtì ọmọ obìnrin kọ̀ọ̀kan nínú ogún tó kàn án alifu alifin wàmí ata alifin. tọkọ ọmọbìnrin kọ̀ọ̀kan one million one point two million. fàjẹ̀míhù máàlì i khamsuna alfi alfin wa mi'ata alfin gbogbo owó tó fi ilẹ̀ ó jẹ́ khamsuna alfi alfin fifty five kọ́nù khamsun fifty million and fifty point two million. Rawal Bukhari. ọ̀rọ̀ tówó gangan kọ́ ló mátà ṣùgbọ́n èyí tó mátà jù bẹ́ẹ̀ ni wípé àdéhùn gbèsè tó jẹ oníkùnwó san ṣe mọ̀ pé ọlọ́run ọba gbogbo téèyàn bá ṣe ń torí tọ ọlọ́run ọlọ́run ọba ó máa ń tó yàn táwọn ọmọ yẹn bá lọ ń wò wípé táwọn bá mọ̀ ní káwọn san gbèsè bàbá àwọn àwọn ò ní rógún jẹ tí wọn ò wá lọ san wọn lè má jẹ tó tó tó wà nǹkan so òdì nìyẹn sọ pé owó olówó tó wà lọ́wọ́ rẹ mọ́rùkú tó bá san ọlọ́run ní bọ̀wọ̀ láṣìírí san gbèsè yẹn ọlọ́run ó tún ṣe oore míì lọ́nà mi ṣùgbọ́n ah, bá ní ìsanwó yìí ní ìsìn wọn mà tún fẹ́ fowó sí kankan san tó bá ti san ọlọ́run ó padà bù ọ́ láṣìírí ọrùn rẹ níwọ̀n rẹ̀ tó ṣe kíni o yóò fúyẹ́ abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo gbèsè tẹ́nìkan kan jẹ ọlọ́run kọ́ mọ́tà bá ní sanwó. anabi sallallahu alayhi wa sallam anabi ni èèyàn máa ń bẹ lọ́n kí máa ń ṣàdúrà kọ́lọ̀ wọn bá kó ṣe ní ọ̀rọ̀ fún ni láti san gbèsè ọ̀rọ̀ ẹni anabi ni ẹ máa sọ pé allahumma kfini bi halalika an haramik wagnini bi fadlika amman siwak ó máa fi sínú àdúrà ẹ̀kọ́ tí a kọ́ nínú atharu yìí lẹ́rìí pé kìsìpá anabi lọ sọ̀rọ̀ kan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ní wọ́n ṣàlàyé fún wa. gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò àfàwọ̀ Ali torí pásítọ̀ àwọn alẹ́ ní mọ́kẹ́ àti jamal ló ṣẹlẹ̀ nínú sírà nínú tàríkh tó látara àdéhélé yìí tó ní ṣe pẹ̀lú báàbù tá a tírìtì gangan òun náà ni adául amana sísan gbèsè ọrùn ẹni ó ń bẹ nínú pé èèyàn pé àmánà ẹlòmíì ń bẹ kò o yóò sì máa jiyàn láti lè lọ lójú kó má sanwó fún ọmọ. ẹ kìíní ká ta kìíní kìíní mélòó ni ah, owó méjì mo ni àyè máa mú lọ ṣèbí ẹ padà san ẹni tó ta fún bá ń para pé ah, mo ní kí n ẹ má bínú mo ní kí n owó méjì lẹ́sàn-án méjì ni mo kó fún ah, mi ò gbàgbé bá rántí ẹ sanwó méjì kẹsì kẹ padà sanwó ẹyọ pẹ̀lú kò sí tó jẹ bẹ́ẹ̀ owó mẹ́ta ọ̀ràn tí o yóò jiyàn kò sí tó rí ọsọ yóò sá jiyàn yóò dínà ẹni yẹ kò lámàánà sórí tó gbé mọ́ra wọn <laughs> kò lè escape ẹ o yọ pọ̀ tó bá dọ̀wọ́ jà kí a mọ̀ àfi tó o bá bùn lóyà kù ṣùgbọ́n pé wẹ́ tẹ́kí bẹ́ẹ̀ ti sọ náà ni ẹ̀sùn ọ̀dá mi lójú pẹ́ẹ̀ ti fún mi o bẹ́ẹ̀ sì fún mi láyé máa gba àjọ ìdàlùkì àmà sọ̀rọ̀ wọn. ìjọba àgbà mọ̀ ọ́ dá mi lójú ìbúdí fún ọ ẹ̀ ọ́ dà kó lè àjọ ló máa bá lọ bẹ́ẹ̀. <laughs> so àwọn èèyàn míì ọkàn wọn lè sẹ́mi kọ́ yẹ kẹ́rù ọba yẹn tó ń bá sọ báwọn ṣùgbọ́n ẹlòmíì àkẹ́ni àmọ́ iṣẹ́ rí tí mo ṣe lọ́dọ̀ wọn fi bá mi so kéèyàn ó máa lẹ́mìí àti san gbèsè tó o bá jẹ jí o máa wà lóòkàn àyà rẹ máa kọ sílẹ̀ àìmọ̀ ò lè fẹ́ gbàgbé mo jẹ alágbájá ní iye báyìí kódà tó o bá sí láyé mọ́ wọn ò lè wò pé ẹ jẹ́ ká bá a san gbèsè tó jẹ nínú àwọn ẹ̀kọ́ Islam bákan náà hadithi atharu tá a kà yìí ó fún wa ní true picture nǹkan pè ní business nǹkan pè ní kíni o nǹkan pè ní business ẹni bá fẹ́ lówó lẹ́yìn àánú ọlọ́run home business ni máa lówó lọ òun sẹ́ ìjọba ọ̀lọ́lọ́ sálárì àná ṣe bó ti mọ iye tí ó gbà lóṣù bọ́bá tó bẹ́ẹ̀ kọkọjá yẹ kọ́nà ju sálárì ẹ lọ àbùkù òde ní ìsìn ṣùgbọ́n business ó ti mọ èrè orí owó nísìn ná kò tí ì ná ojúlówó owó gan so wàá kàdà so lẹ́fì mọ́ rẹ̀ wọ́n bá ti ń rówó ọ̀pọ̀lọpọ̀ olówó mi ẹ̀ mọ̀ ògbà ah, irú olówó ah, ó sì ra ọkọ̀ fifty million bó ra àwọn ó fi di owó mọ́lẹ̀ níjọ́ tí nǹkan kan bá ṣe firi ẹ̀ di ẹ̀ mọ́ ó ti tà á àbí ó gbọ́ pé ilẹ̀ kan lọ ra ilé kan kí ló fẹ́ fi gbogbo ṣe kò lè ó ti ní nǹkan yẹn ìgbà tó bá padà ó ti ní nǹkan tó fẹ́ fi nǹkan yẹn ṣe ó lọ fi nǹkan yẹn dé owó mọ́lẹ̀ síbẹ̀ tó kó tó bá kó yẹn lọ́wọ́ ó lè bá nǹkan mi lọ so nínú áthàrí yìí wọ́n wa pé ẹni tí ń wọ́ owó lọ́nà halal ọ̀nà tó má kó kópa níbi níbi òwò níbi ìdókòwò ọlọ́run bá máa ń fi báríkà sí ṣùgbọ́n nínú àdẹ́wò tá a ní lórílẹ̀‐èdè wa orílẹ̀‐èdè wa kò encourage irú àwọn kan yẹn lórí pé lẹ́ẹ̀kan ọlọ́ra pamọ́ gbọ́ ọba débẹ̀ àwọn kan ó ti yọ àdáwà gbọ́n gbogbo pílà ni wọ́n ti wú ibi tó gbé sí wọ́n wù kó bẹ́ẹ̀ bàbá bí ọ̀dà kò débi àdá ni wọ́n fi lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n ló sì ní kárí nígbà bá lọ wájú tó bá lọ ẹ̀yìn ọ padà tó sanwó mi torí pé kò sí òdodo sódodo wọ́n tẹ́lẹ̀ kí bí nǹkan ṣe yẹ kó rí ẹni tó ní owó tó lọ fi dé nǹkan kan mọ́lẹ̀ èrè ló náà fẹ́ jẹ nígbà tó bá padà fẹ́ ta nǹkan yẹn lọ́nà kààbọ́nà mi yóò ní prọfìtì tí ó fi kún nǹkan yẹn ọlọ́wọ́n bò lòdì sí ahallallahu al-bay'a wa harrama riba rìbá lọ́lọ́run ọ̀fẹ́ ṣùgbọ́n ká sówò ká rówó níbi òwò ọlọ́run yóò dá ọlọ́run yóò lọ sí ìdí nìyẹn tó yẹ kó wá sí àyè téèyàn wà téèyàn ti lè sówò wọ́n ọjà àfa èyí ní ọmọ sówò yẹn ní ọmọ ní investment ló ti yé ní ò ní ọmọ ní ní investment ní okòwò bó o jẹ́ bó o o lè ní investment ọmọ ní pé ó ní investment ó ní nǹkan tó fi di so gbogbo àwọn nǹkan yìí kọ́lọ́n kí òun láti rẹ̀ kó wa so abẹ́lẹ́ wọn bá àwọn tí a gbọ́ nínú átàrí o ṣe wá láǹfààní sí ní tó burú ẹ wo bí Zubair Zubair yìí òun náà ni hadithi mi ń sọ fún wa lójú ayé ànábi sallallahu alayhi wa sallam wípé ìyàwó rẹ̀ asma oko rẹ̀ títí lọ máa ń ru ẹrù wá iye kilometers tó jẹ́ tí a mọ̀ pé òṣì ń bẹ pẹ̀lú wọn nígbà náà débi pé tánàbí bá ń lọ ìmọ̀ ń pàdé asma lójú ọ̀nà tí ó máa ń ru ẹrù láti ọkọ rẹ̀ ọkọ rẹ̀ yẹn òun lọ́wọ́ ajáyẹ̀ láyé tí àwọn ọmọ ń jẹ́ almost be two point something million ṣùgbọ́n yẹn túmọ̀ pé ẹni tí ò nílé nìyẹn ó lè dọ̀lá kó ní tó o bá ti lọ́lọ́run gbogbo nǹkan lórí ṣùgbọ́n bọ́ bá ní gbogbo ayé tó o bá lọ́lọ́run ó kò fún so látara àdé eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ìròrí rẹ̀ ó fẹ́ jù ẹ wo ìròrí Zubair ẹ máa bá ń kó pamọ́ ǹǹ ẹ̀rọ mo fẹ́ yẹ bá ti kú fún mi mo ti yá tó ti yé nígbà yẹ bá ti fẹ́ gba owó yín ẹ̀sọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́yẹ gbowó ni ṣùgbọ́n tí wọn ò bá lọ orí ìgbà yẹn ni wàhálà o àyè ó di wàhálà wọn wọ́n sì kọ́ ẹnìkan á kó fifteen million wọ́n pé wọ́n gba owó òun yìí padà bó tilẹ̀ jẹ́ pé sẹ́yìn lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí ó léwu díẹ̀ o tó kówó sí ọ tó lóun gbà ní july at least bá fi run business àwọn dàbí lójú kò lè wọ́ọ̀kì nàìjíríà yìí ọjà gbèsè débi pé <laughs> gbogbo business tó rò pé ó ṣe tó owó jáde owó lè má jáde ló ti olùkóṣọwọ́ fún àná olùkóṣọwọ́ ṣùgbọ́n dákẹ́bi tí gbogbo nǹkan ti da ẹni tó lówó lọ́wọ́ dáadáa ni mà á rí ni yóò rí ọjà ọ̀pọ̀ rà tó bá ti lè rówó kó lẹ̀ lójú ẹsẹ̀ so àwọn nǹkan yẹn ni Zubairu ṣe tó sì láǹfààní àti ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń ra àwọn dúkìá kan kalẹ̀ pẹ́ kódà tó wọ́n bá sí láyé má káwọn ọmọ òun lè ṣe kí ni o kó lè jẹ́ àǹfààní fún wọn ìyẹn ò tako Islam kò tako ìlànà Islam ṣùgbọ́n gbogbo ẹ̀ ní ṣe pẹ̀lú bẹ́kọ́nọ́mì orílẹ̀-èdè tẹ wà bá ṣe rí ìwà tó ṣe pé èyí tó fẹ́ fi jẹun gan oúnjẹ mẹ́ta ojúmọ́ ò tí pẹ́ ọlọ́ọ̀fẹ́ ní investment investment wo ló ní ò tí jẹun náà yóò látara àdílé kọ́lọ́hún bá kọ́ bá tún orílẹ̀-èdè wa ṣe o kó ṣe ní ìlú ìfàyàbalẹ̀ kí ó sì ṣe jẹun wa nírọ̀rùn fún wa. برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم nípa rí ẹni tí ó bá ní òkú tó bá ti kú ẹrònú lè rí gbèsè onígbèsè o nínú àwọn ẹ̀kọ́ tá a kó ń bẹ̀ nìyẹn o kẹ́ ẹ tó ronú tẹ́ jẹ ẹ̀rí tí ẹrònú gbèsè tó ní o kẹ́ ẹ lè ṣe kí ni o kẹ́ ẹ lè bá a san so olórí ẹ̀kọ́ tí a fẹ́ mú jáde ń bẹ̀rẹ̀ ètò oníṣe pẹ̀lú ọ̀rọ̀ bísínẹ́sì àyàbá nìyẹn so ẹ wo bọ́mọ yẹn ṣe gbìyànjú láti lè bá a sọ ntọ́ wà ńlẹ̀ dòwó láti fi ṣe kíni o láti fi san gbèsè kò sọ pé àtàbà ah, wọn san gbèsè àdúró ah, owó ẹ̀ wà lọ́yẹ ká pin no wọ́n yọ gbèsè èyí tó tún padà wá kù náà ọlọ́run tó fi báríkà sí so bó ṣe yẹ kí mùsùlùmí ló ṣe máa ronú nìyẹn wọ́n sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wasallam.